ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على حبيبك محمد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 الحرية في مفهوم الإسلام ومن عناصر هذه الخطب منها مفهوم الحرية وثانيا العبودية وصورها وثالثا مفهوم العبودية لدى الأعداء الإسلام عباد الله لقد خلق الله الإنسان حرا وخلق بني أهدا أحرارا ليسوا بعبيد للعبيد وهذا هو الأصل فيهم والله عز وجل أعطى الإنسان إرادته والمشيئة والاختيار فليسوا عبد مجبور على عمل وإنما هو حر في الاختيار ومشيئته وبناء على هذه الحرية في الاختيار والمشيئة يحاسبه الله سبحانه وتعالى فلو كان عبدا مطروءا ومجبرا لا حرية له في الاختيار فإن الله سبحانه وتعالى لا يؤاخذه على أفعاله كما أخرج إمام ابن ماجه في سننه وصححه الألباني حيث قال من حديث رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز لي عن أمتي الخطأ والنسيان ومن سكروا عليها فإذا فقد الإنسان عباد الله الحرية في العمل ومشيئة في الاختيار فصر مقرا ومجبورا لا يؤاخذه فيكون الإكراه عذر له وعباد الله لقد جاء في شر الانيس بالتعليم بتحريم البيل حر ومن الكبائر أن يبيع الإنسان حرا فيأكل ثمنه وقد جعلت الريق اسباب معينة فما باع حرا فإنما يأكل في بطونه نارا وقد استعبد بعض البشر بعضا عبر التاريخ كما فعل فرعون مع بني إسرائيل وقد امتن الله على بني إسرائيل بما نالوا من بعد ما نالوا الحرية بعد استعبادهم قال سبحانه وتعالى وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وكان فرعون عليه ما يستحق من الله يمن على سيدنا موسى أنه لم يستعبده كما استعبد قومه فرد نبينا موسى عليه السلام وقال وتلك نعمة تمن علي أن عبدت بني إسرائيل فإنني في معنى هذا الآية فإنني واحد من قوم وهؤلاء جميعا عباد الله أسأل الله تعالى أن ينفعني مما في هذه الخطب من الآيات والذكر الحكيم إنه ولي ذلك والقادر عليه الحمد لله رب العالمين ولا عدوانا إلا على الظالمين وأصلي وأسلم على نبينا محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اقتدى بأثره واستنى بسنته إلا يوم يبعثون عباد الله وجاءت الشريعة الإسلامية بوضع الآثار والأغلال فهي شريعة تعدي أو تعمل وتدعو إلى التخفيف والرفع للقيود الشاقة ولذلك نجد فيها تخفيفا في الأحكام في الأحكام المسلم كما كما قال سبحانه وتعالى من كفر بالله من باب إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولا تستقيم حياة الإنسان إلا إذا كان عبدا لشيء واحد وهو الله سبحانه وتعالى قال تعالى قل أي شيء أكبر الشهادة قل الله وقال سبحانه وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد منهم أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أدخل الحمد لله ọba aláàtí ó sọ wà dàsìkò yìí òun náà lọ́ba tí ìjọsìn tọ́ ní sọ́mà ni àbí nílẹ̀ òun náà lọ́ba tí àwọn ará wájú ń jọsìn fún tí alẹ́kẹ́ àmọ́ ó sì ti dé kò sẹ́lómi tí ìjọsìn tọ́ sí jọsìn fọlọ́ọ̀bọ̀ kan ṣoṣo bẹ́ẹ̀ la jẹ́ nípa nàbọ̀ Muhammad ìkí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá ẹrú tí ọlọ́run ní ṣe òjíṣẹ́ rẹ̀ sí ni ọlọ́run rántí wa láti rí pé báwo ni ó ṣe mú wa kó lóko àná lọ síbi oko ìjẹni tó wà lójú ọ̀nà mọ̀ nínú sẹ́tà mẹ́tò mú wa òun náà nìyí pé báwo ni ó ti mọ́mọ́ nìyẹn mẹ́nu ìrìyàtì ìbùdíyà àwọn mẹ́nu ìbùdíyàtì ìbáàd ìlà ìbùdíyàtì khaliq subhanahu wa ta'ala báwo ni wọ́n ti mú wa kúrò lóko ìmọ̀ àṣẹrú síyàn láti bọ́ sí ìmọ̀ àṣẹrú sí ọlọ́run bá dẹ́dà wa ìkí àtọ̀lọ́ ọlọ́run kò máa bá nẹ́bù Muhammad náà ẹ̀yin arúsìn ọlọ́run ọlọ́run dá wa láti tó ti dá ọmọ ènìyàn sórí ilẹ̀ yìí ó dá wa lọ́mọlúwàbí ìyẹn ni pé freedom ń bẹ pẹ̀lú wa adé nǹkan tó gbogbo wàhálà tó lè dọ́mọ dúró tí ó máa jó máa bí ẹrú lórí ilẹ̀ bẹ́ẹ̀ ọba àlè sí ọlá nígbà tí ó dá àlè ìsẹ̀lẹ̀ rẹ̀ ó dá àtàwọn àrọ́mọdé rẹ̀ ọmọdọ́mọ rẹ̀ tí wọ́n jí de kódà tó sọ fún ní pé wà kúlù mi ha níbi tí wọ́n ti free tí wọ́n fẹsẹ̀ ayé wọn ẹ̀yẹ ń sìn ọlẹ́nu ọlọ́run bá jẹ́ ọlá ó fún ọmọ nìyẹn ní èròǹgbà àti mo fẹ́ àti láti lè máa ṣẹ̀sán látara mo fẹ́ àti èròǹgbà rẹ̀ yìí àti ìmọ̀ ṣẹ̀sán tó wù yìí lórí ẹ̀ jẹ́ wa ìyẹn ni wípé gbogbo tí máa ń ṣẹlẹ̀ sí wa ọ̀pọ̀ rẹ̀ ń bá ìfọwọ́ ara wa fàtà àtọ́pàṣẹ́rẹ́ ìyẹn ni pé bẹ́ẹ̀ náà lápèjúwe àwọn màláíkà ní lẹ́yìn sàlámù ìlẹ̀kìyà wọn ò lẹ́fà níwájú ọba dẹ́dà wọn wọ́n ń mẹ́jú búrú ní alá àdàtì láì láti tìlẹ̀ tọ́lọ̀ ti bá wọn tí gbogbo wọn fi padà sọ́dọ̀ ọlọ́run wọn ò kọjá kí máa ìyẹn ni pé dá wọn lórí pé ẹ máa fún wọn àwa ló ti ó lè wù wá ká ni ó lè wù wá ẹ̀yẹ́ rúṣin ọlọ́run tó bá jẹ́ sí ọmọ nìyẹn ó jẹ́ ni tí ó máa ṣẹ̀fà tí ó máa wò pọ̀ fẹ́ torí pé ọlọ́run dá ní ọmọlúàbí tí kì í ṣe ẹrú lábẹ́ ìdẹ́gbà kan ṣoṣo lábẹ́ ẹ̀dá kan bí ò jẹ́ pé lábẹ́ ìdẹ́gbà ọba àlejò ọlá adébẹ̀rù ẹrú bẹ́ẹ̀ gbogbo tó bá ṣe látàrí wípé wọ́n fọ́ọ̀sì rẹ̀ ni irú bẹ́ẹ̀ bá fọ́ọ̀sì yẹn ṣe àwọn ẹlẹ́gbọ̀n máa sọ wípé ìyẹn wa ó ṣe nǹkan wọn dàdú rẹ̀ àrùn pé tó bá mú kírímínà táwọn ọlọ́pàá àbáwọn agbófinró bá mú tó bá ní kó kọ ọ̀rọ̀ kalẹ̀ tí máa ń kọ ọ̀rọ̀ yẹn tó máa ń fọ́ọ̀sì rẹ̀ tó ń fìyà jẹ tó bá déwájú adájọ́ ló sọ fún adájọ́ yìí pé gbogbo ń fẹ́ ní kí n kọ òun nígbà tí wàhálà pọ̀ tí wọ́n gbókun ẹ̀mí mi ni mo kọ́ torí báwọn ọ̀rọ̀ tó tẹ̀lé yóò rí bẹ́ẹ̀ ìyẹn ni pé ó wà under force force kan agbára kan ló lágbára lé lórí torí pé kì í sọmọlúwà bí gbà yẹn nígbà tó wà lóko Muhammad nínú hadith tí àfa àwa Ibn Majah tó gbà wá wàtò àwọn Albani àfa àwa àgbà àfa olùmọ̀ ìmọ̀ hadith ó sọ fún wa ó lọ́nà ọba àlejò ọlá tó fún wa wípé mo sàmójúkú fáwọn àlùmọ́ rẹ̀ lọ́la lẹ́bùwọ̀ Muhammad ìkí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá lórí nǹkan mẹ́ta kí ni nǹkan àkọ́kọ́ òun náà ni alhata tí wọ́n bá ṣe ní stéèkì mi ò ní fi bí wọ́n tó pé wọn mọ̀ mọ̀ ìyẹn lọ́pàá tó pé bàtà àgbàwẹ̀ lọ́ńdọ̀ mi fẹ́yìn bá ṣe ní stéèkì mo mi sì ṣe kó máa mọ̀ àwọn ẹrẹ ìdáhàní kó máa bá lọ lófin ọlọ́run ti sọ fún wa nìyẹn wà ohun tí wọ́n fọ́ọ̀tì rẹ̀ ṣe ìyẹn ni pé ẹni tó fọ́ọ̀tì rẹ̀ yẹn ó lè ṣe tó lérí fún un láburú ó lè gbókun ẹ̀mí rẹ̀ kódà kó lè gbé àlàáfíà rẹ̀ kù yóò wá fọ́ọ̀tì ṣe kìíní yẹn téèyàn bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ni ẹ má kẹsẹ̀ fún torí pé wọ́n fọ́ọ̀tì rẹ̀ yín ẹ̀yin ẹ̀rú sìn ọlọ́run tó bá dẹ́gbẹ́ ọmọ ènìyàn a ní freedom either freedom of speech ni àti láti ṣe nǹkan tẹ́tẹ́ bọ́lá ọba àlejò láti dá wa ẹjẹ́ àlọ́ mọ̀lẹ́ pé ọba àlejò náà ò ní mú wa kò ní fi bí wá lórí gbogbo tó bá fọ́ọ̀tì wa lórí àmọ́ ìtumọ̀ á fọ́ọ̀tì wa ńkọ́ kódé bá ma lọ ẹ kí fún wa ní kọ́ídà òṣùlíyà oní pé ha ọ̀pọ̀lọpọ̀ máa wọlé ẹ̀hẹ́n òjẹ̀ tí wàá dá abáyé mi sọ ti ní bá bọ́ sí wa sí ẹ̀yin lábàdá lórí mi sì sí rárá o gbogbo ìyẹn kọ́ ni pé yóò jẹ́ pé àlọ́ rárá ẹni tó lérí fún wa yẹn ó lè nǹkan tó lè fẹ́ ká àlàáfíà wa kù wálé nínú ẹgbà tí yóò ti ń bá jẹ làwọn àrò pé ká máa jẹ nǹkan ìwò rárá kì í ṣe lóyún ó lọ́pṣọ̀n ní àmẹ́lẹ́ yìí wọ́n gbé pẹ̀lú sí lọ́rùn báyìí wọ́n yọ ọ̀fẹ́ sí àbí wọ́n fẹ́ dẹ́bùrú àlàáfíà rẹ̀ ó wá rí pé kò sábàáyọ gbogbo sábàá kó ṣe kó máa ṣe lọ lórí yẹn ẹ̀yẹ ń ọlọ́run lọ́kọ̀dì já a ṣẹ́rọ àlàáfíà fi ìyẹn ni wípé tẹ̀lé àjọ yíwa wípé a kì í táyàn ọmọlúwàbí tí kì í sẹ́rú ìyẹn ló láwùjọ lónìí tẹ bá wo owó ọmọ yẹn ti wá pọ̀ gbọmọgbọmọ pọ̀ báyìí ní tí ò níyì torí ní ti ta láyé wo kábi ń táyàn àbí ń ta àwọn agbófinró bò ibi tá a láyé anabi muhammed sallallahu alayhi wa sallam ó sọ fún tó ẹni tó bá fa akẹ́lá sábẹ̀lẹ̀ hù ó wá jẹ owó rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ iná ẹja àná mẹ́rin jẹ sínú rẹ̀ subhanallah owó ìlànà èèyàn fi ń ṣe fáàrí lónìí wọ́n bá sọ pé ọ̀rọ̀ yẹn ó ga púpọ̀ gbogbo wa la máa àdálẹ̀ káàkiri tí ó bẹ́ẹ̀ ti di jòjì láti tí wọ́n ti ń ta ọmọlúwàbí tó yẹ kí gbogbo ilẹ̀ ó dìde lórí pé ha àdánwò ló dé ìṣe ìdíta yìí fẹ́ parẹ́ ọlọ́run mọ́sálà àmọ́wọ́ ọlọ́run ẹ̀yẹ rúṣin ọlọ́run ó ti pẹ́ lórí ilẹ̀ nínú sọ nìyẹn táwọn èèyàn ti máa mú ọmọlúwàbí lójú wọn sọ̀dẹ̀rú gbogbo wa la mọ̀ yìí pé ọ̀nà tí islam gbà tó fún wa yìí pé a lè rẹ́rú pé ẹrú nì ìyẹn ni pé ó kógun jàlú kan lẹ́yìn tó nídìí ó wá kó ẹrú bọ̀ ń bẹ̀ wọ́n sọ pé ẹrú ni sọ́tí ìyẹn wàá sí máa ń sìn torí kọ́lọ̀ ti ní kórì ilẹ̀ àlàáfíà ti ní ó ti dórí ilẹ̀ freedom ti nìyẹn kò dáàbì mò kẹrù wa àmọ́ nínú ọmọ nìyẹn fọ́rọ́hùn ni mo ti ga jùlọ ni ọlọ́ọ̀bà àlejò ọlọ́sọ fún wa báwo ló ṣe lu ọmọ bàní ìsọ̀rọ̀ yìí ó fi wọ́n sẹ́rú láì mọ iye ọgọ́rùn ọdún ló fi lò wọ́n ó fi wọ́n kọ́lé ilé tí ò sẹ́bì sí i ìyẹn ni pé kódà nígbà tí ọlọ́run la ìsọ̀rọ̀ yìí làtàn ọlọ́run tún fún wọn lórí nígbà tí máa dú àwọn ọmọkùnrin yóò dùn wọn láàyè ní tí tí èbè wáyà sàhíù náà nípa ẹ̀kọ́ kódà àwọn obìnrin yóò dá sí bẹ̀rẹ̀ ẹ̀rù mi rọ́bì kùn àrí àbẹ̀wò tó tóbi látọ̀dọ̀ ọlọ́ bóyá má bẹ̀rẹ̀ àdàbà màdàrà rẹ̀ eléyìí ò mọ lórí ẹ̀ ọ̀rọ̀ yìí ni òfin fẹ́ ṣe ó fẹ́ sí ìrìnkún lórí Musa Musa àwọn ìdílé bá padà mọ̀ gbọ́dọ̀ wọn lọ ti wá gan amú wọn lò lẹ́rú àmọ́ àjò jẹ́rú sóti kí yẹn ó fẹ́ fèrè fún níwájú ọlọ́run bá dẹ́dà lórí Musa ànábì láti fún létí pé wà tí kẹ̀mí mẹ́tò nù tàmúnú àlàyé sídẹ̀rẹ̀ abọ́ àná ní nígbà tó mú olóko ẹrú tó wọn oníṣọ́ yìí ìyẹn ní pé Musa fẹ́ yẹ pẹ̀lú àyà yìí tó máa wọn ara mi lò èmi náà ti wà nù wọn torí pé mi ò lè gbà wọ́n lẹ̀ ajẹ́pẹ́ inú mission tọ́lọ́ ti torí àwọn alájì musa ti fọ́lọ́ ní wípé kẹ́yìn fàtàrí òòlù níyà tó ní àwọn. bóun ni ó ti lọ kó àmọ́ àmọ́ ìsírẹ́lì wò lábẹ́ ìmúnilù ẹrú fáró iṣẹ́ rẹ̀ nìyẹn pé kan tó ga ìjọba ti di wa kódà lọ bí ọ̀pẹ́ jùlọ ń sìn a rí i pé ìmúnilò ò dáwọ́ dúró àwọn gẹ̀rẹ́dì yún àwọn west wọn ò yẹ má mú ọmọ ènìyàn lò nígbà tí fáráò náà lọ tán àwọn náà ti di fáráò gbogbo orí ilẹ̀ ni wọ́n wọ̀ lọ látara ibi tó bá dé àwọn baba ńlá wa tí wọ́n ṣáájú lánàá ní kí ọmọdé ò tẹ̀ yóò bá fi kọ́kọ́rọ́ sí wọn lẹ́nu báyìí bí ìtàtẹ́yàn kẹran màálùú láti bo láti láti Maiduguri ti ń kó lè kó wọ́n wá sọ wọ́n dẹrú wọ́n máa ń pe ẹrú yẹn ní triangular trade láyé ìyẹn ni pé wọ́n tà láti Áfíríkà sí Asia sí Europe wọ́n tún dá a padà bí wọ́n ti ń tẹrú lánàá tí wọ́n fi dúdú sòwò ẹrú nìyẹn kó tó di pé Islam wá dé tọ́nà ọba àlejò ọlọ́lá wa nígbà wo la bẹ̀rẹ̀ sí ń gbòmìnira ó máa ń yà mí lẹ́nu gan púpọ̀ táà máa ń ṣe Independence Day táwọn ọmọ ní Independence Day rárá o ẹ má jẹ́ ìsẹ̀yìn o wọn ò wa lómìnira o òmìnira bụ wọ́n mẹ́ta ní istiqlal juz'i half independence ni wọ́n fún wa torí wọn ò tí náà kúrò lọ́rùn wa òfin ń lò sí sí ìtàlẹ́ ni anákọ́lé wa lọ́wọ́ wọ́n dàbá wọn adájọ́ wa lọ́yà wa tí wọ́n bá máa ní in the constitution of France torí France wà ní ní in the constitution of England England wà ní ajá ìṣe kábílẹ̀ wọn máa múra wa lò wọ́n wá wọ́n òpònú kan wọ́n tún gbófin lé wọn lọ́wọ́ pé lu àwọn ara yín o fi wọ́n lẹ̀lẹ̀ ẹ kò fi wọ́n ọlọ́run alùpàdé ló sọ pé afa ìlí yẹtì yẹtùkú ìwé ìdájọ́ wò lẹ́fẹ́ lò mẹ́ni kọ́ mi kínú. èyí tó dáa dùn òfin tí ọba wìláyà stéètì kan wọ́n wàá máa fún ní pẹ́ńsàn tí ẹni tí ń darí stéètì yẹn gbà títí tó ikú torí ti ń ta agbára ti ẹni. àpapọ̀lọpọ̀ wọn ti sẹ́yìn kan ajẹ́ pé kọ́ńtíṣẹ̀ tí wọ́n kọ́ fún ààbò sí ní mẹ́mẹ́ ni mú ìyàn lóní ẹ wá sọ fún wọn pé àwọn tí wọ́n ti sẹ́mi yẹn lóní wọ́n fún wọn. ẹ̀yin náà wọ gbogbo ẹ̀ ti gbà lónìí ajẹ́ pé àbùkátà ká wá rìvíw constitution wa kó padà sórí òfin ọba dada wa ká lè kú òmìnira wa lò lẹ́rú ẹ̀yẹ́rú sìn ọ́ lẹ́rú ṣẹ̀rẹ́ ìsìlámù wa láti wá gbé wa kúrò níbi ọkùn ẹrú kúrò lọ́rùn ọmọ nìyẹn gbẹdú mọ́ yàrá lẹ́nu yìí pé àwọn èèyàn mọ̀ pé yìí àwa ṣe fún wa nìyẹn máa rò pé á mú wa tó ti ń lò sí ọba kan kan àyàdúgbò lágbèrèdì ara mi yẹn yóò fún wọn lómìnira tí máa lò láyé wọn ni kì í ṣe léyìí tí fún wọ́n sọ̀kan rẹ̀ táì padà sọ́dọ̀ ọlọ́run tàbá tó wá dọ́dọ̀ ọlọ́run á tún gbà lọ́wọ́ wọn wípé wọ́n mú wa lò wọ́n kọ̀rọ̀ àjẹ wa wọn ò yẹ bẹ́ẹ̀ yọkọ náà dìsìn ẹ̀yin ẹrú sin ọlọ́run ìsìláàmù tó ń sọ fún wa yìí ó wá wọ́n láti wá gbé fúyẹ́ báwo la ṣe múra wa lòun tọ́mọ ni òní ní kàtá tí wọn ò ní máa lò bí ẹrú nínú tó ṣe fún wa ó ní òfin ká mú ni lò kódà tó bá fọ́ọ̀sì yẹn pé kọ́kọ́tọ̀ lọ́wọ́ bá dẹ́gbà tó bá jẹ́ pé ẹni yẹn wà under pressure ni alukurani ni àní kàtí wẹ́ẹ́ níbẹ̀ tó ṣe kìfìrí ó ní ilà mẹ̀nkáfàrà bìlá wà mẹ̀nkáfàrà bìlá wà mẹ̀nkáfàrà billah nínú ìmán mi bá di ìmán yìí ẹni bá ti kèfèrí lẹ́yìn ìgbà tó ti nígbàgbọ́ àmọ́ ó ilà mẹ́ni òkìrí àwọn kọ́lùbù wù mùtùmá ìlú ìmán àmọ́ nínú ọkàn rẹ̀ ìgbàgbọ́ ni a lè gbádùn orí ilẹ̀ yìí àbàfi ká kóra wa kó lábẹ́ ìjẹ́rúsí èèyàn ká máa jẹ́rúsí ọba dẹ́dà wa a gbọ́dọ̀ sin olówó a gbọ́dọ̀ sin ọba a gbọ́dọ̀ sin ẹlẹ́wà kò sẹ́ni tá a gbọ́dọ̀ jẹ́rúsí fúnjọ́ ti ọba ọba kan ṣoṣo gbogbo jọ́kíjọ́ fẹ́yìn bá ti jẹ́rúsí fọlọ́ ọba kan ṣoṣo ìsinmi dé ìsinmi dé ìjọ yẹn ló torí pé gbogbo wa ti fi ra wa pa bí àwọn aláṣẹ ló bá di gbàgbé kọ fún wa sọ́tìyẹ wọ́n mú wa lò torí nǹkan kékeré tí wọ́n fún wa yóò bá ti lọ wọn bọ wọn ní sẹnu bá ti jẹ dodo onílẹ̀ẹ́dẹ́gbẹ́ onílẹ̀ èso dodo má àbá kan ní wà á sí ìlànà wọn wà á sí kékeré kan fún wa tẹ̀sán ibi kulu bá wọn mu. ó ní bàbá lè ṣe dáàbí ẹ̀sùn wọn báyìí ọmọ mẹ́rin wọn lómi torí pé wàtá ìlànà sọ ìbàdàlẹ̀ ìsánù ìsánù ó ti pẹ́ táwọn èèyàn ti mọ múra wọn lò nǹkan díẹ̀ wọ́n wà párọ̀ tí ó pọ̀ fún wa lórí ìkẹ́ kékeré wọn la wà ẹ dákun sí ìwà àtòkù àyàfi ká tètè tají ká gbára wálẹ̀ ká tòmìnira ara wa ọlọ́run ṣàṣeyàn rọrùn fún wọn ọlọ́run padà rògbò bí ìyàtọ̀ lè ìjẹ́rùsìn sọ́lọ́ ọba nìkan ní sọ ní ṣe fún ilẹ̀ yìí pé wà náà mi ò déyìn àtàlùjọ́nù tẹ́ fún mi wọ́n náà mi ò

láti máa mú ìsìláàmù wọbẹ̀ báwo ni wọ́n ṣe lù ú ọ̀kan ni wọ́n sọ yìí pé laqad ta'athana Allahu li nukhrija man sha'a min ibadihi min ibadati al-ibad ó lọ́wọ́ mú wa jáde ń bá wa ṣe nínú ìlú ni pé àwa mú ikú lábẹ́ ìmúnilò ẹrú lọ síbi ìmúnilò ọba dẹ́dá nìkan ṣoṣo ó wá ní wàmí wàmí díkì dúnìyà àti lára ìfúnpinpin ayé tẹ̀ ń lò ìlà ẹ̀ ti hà. lọ́sùn bí ayé ìgbà yìí kọjá bẹ́ẹ̀ sí anyị lára yín na lọ. ẹ̀yin náà dáwọ́ orílẹ̀-èdè wọn tí ò sówó mẹ́rin àbí ò sí nǹkan àlùmọ́nì nǹkan kan ṣoṣo táwa wéèsì láì mẹ́yẹ ọdún bíi gáàsì ó ní ìlú kẹfì sọ̀rọ̀ wájé. àwa jẹ́ kí ilẹ̀ fún wọn wá ìlú wọn ni wọ́n ń fọ́ ọ̀pá gáàsì máa fọ́ ọ̀pá gáàsì nǹkan èwo la ẹ̀. táwọn tàbí practicalize ẹ̀ fún wa wípé abẹ́kú ọmọnìyàn kó lóko ẹrú ìfúnpinpin lọ sí ìgbà yìí arúgbìkì ọlọ́run ẹ̀yin arúgbìn ọlọ́run wọ́n mi ní àbíyàn wọ́n fẹ́ mú wa kúrò níbi àwọn ẹ̀sìn tí máa mú nílò ìlà ẹ̀dùnú Islam lọ sí ibi kíni ìjọ ọmọ onídéédé tí Islam gbé kalẹ̀ ẹ̀yin arúgbìn ọlọ́run lọ́mọdé ọmọ kàtọ́ àbíyàn ọlọ́kùnrin àbá òun náà wá sọ̀rọ̀ tó ní olóyún ó ní mọ́ta àṣà àdá tuntun náà sáà kí ló dé ìgbà wo lẹ́fẹ́ máa máwọn èèyàn lò pé wọ́n kọ́ ni wàhálà bá tún máa á tún ẹ̀rọ ara rẹ̀ ìyá tó dàbí wọn ọmọlúwàbí ni wọn ẹ wo báwọn afáàná ti máa èèyàn torí pé ìyàwó akéwò rẹ̀ ọ̀gá sọmọ tí ó ẹrú ẹ̀ka sẹ́dáyìn náà kan bá ti gbúrò rẹ̀ mọ̀ báyìí wàhálà ẹ̀yẹ ló sìn ọlọ́run wàkọ́lá aliyu karama àwọn ọ̀jẹ̀ àwọn àbáwá màmá àlìyọ ọlọ́run máa bá ó ní ó ní wọn má sí o wàkọ́dìjà alakallahu hurran ọlọ́run ti sí ọlọ́mọlúwàbí náà ẹ wá wò bá a ṣe ń kóra wa ma lábẹ́ àwọn èèyàn ìyẹn ni òjá lè sòtó ni òjá lè sòdodo ọlá ó ń sọ fún àwọn ìyẹn làwọn bá fún sílà ó ní kúlì tààlẹ́wò yà áìlẹ́ kìtàb ó ní pé àwọn tá a fún síra ṣáájú tààlẹ́wò ìlà kẹ́lìmẹ̀tì sàwa ìbẹ́yìnà náà wà bẹ̀yìnàkùn tàwa láǹfààní. ó ní ẹ wá ń yọ ọ̀rọ̀ tó ṣe déédéé láàrin ara wa ọ̀rọ̀ tó ṣe déédéé láàrin christian jew àti islam ni pé allah a gbọ́dọ̀ jẹ́rìsì fún kankan wala yẹtẹ́kìdà báàdùnà a ti lónìí tí sẹ́wù kan báyìí ní sọ fún ọmọ mùrídì rẹ̀ pé ọ gbọ́dọ̀ sùn pẹ̀lú ìyàwó rẹ̀ wà láì kò ní sùn kódà tó bá bá yàwó tuntun wọn lè ní ó mu wá pé afẹ́ fàná lára ẹ̀ lẹ́ni níbi táwọn èèyàn ya irú dé lónìí kí sẹ́wù ọmọ àbọ̀ kéèyàn tó bàtà kó máa rákò ńlẹ̀ẹ́lẹ̀ subhanallah dàtí ìṣerú tí ìṣe pọ́lọ́pàá àti sójà mu bí sójà bá mu bẹ́ẹ̀ wò ní kẹ́mẹ́yà bẹ́ẹ̀ tí ìbálẹ̀ bí sáà ti ń lo òfin afọ́jú ẹ wà máa ráwọn ti jọ́lí ti ẹjẹ̀ǹsì wọ́n wà máa sàwọn èèyàn bí ẹgbùn ní kílódé òfin wọn tó fi sọ pé n sẹ́yìn ṣe fún wọn lẹ́tọ̀ọ́ sí. níjọ́ tí àáfàá wa sàyìn ṣe ní tó ń sọ fún Bilal Bilal ọmọ rọ̀bà tó pè ní ọmọ dúdú lásán tí Bilal lọ kọ̀m̀pléǹ fún adájọ́ Muhammad ẹgbọ́n sanabi sọ fún jọ yẹn ó ní ìnagàfíkà ó múrùn fìjà ìrìyà ìṣesí ìjà ìmọ̀kan níbẹ̀ lára rẹ̀ ó wá sọ fún sàyìn ìjọ àbúsáì ó ní ó ní óyàbìlà gbẹ́sẹ̀lé lórí kó lè mọ̀ òkè ń sẹ́rú mọ́ lánàá lẹ́rú lórí kí ló tó wà máa mú wa torí pé àmójúṣe wa wa ẹ̀yẹ ń sìn ọlọ́ nínú tọ́lọ̀ ọba àdéjì ọlá tó pàtàkì jù lọ́nù sẹ̀yìn ayé wa òun náà ni àlọ́ òríyá àti tíì ìjẹ́ ẹni tó ní freedom ẹ̀sìn freedom ẹ̀sìn yẹn gẹ́ẹ́ ló ti pàtàkì ó ṣáájú lónìí àwọn èdè yìí

ẹ̀yẹ ló sìn ọlọ́run látara bẹ́ẹ̀ bóun ni mùsùlùmí kan ó ti máa bẹ́ẹ̀ lòlú kan tí wọn ò ọba àlejò ọlájẹ kínní tó pa láṣẹ díẹ̀ díẹ̀ ń pọ́ mbẹ́ náà nu wọ́n máa rán ní bí wọ́n máa ti fàtà yìí fún àlejò ilé tó lọ kò sí tí padà wọlé ń bọ̀ wọn lè ṣe ó parí ó palẹ̀ mọ́ ẹrù ẹ ti dá lọ́mà kàdáàrì sí i juz'un la yatajal ba èyí kankan tá a lè jẹ́ kó mẹ́sìn wa àmọ́ lónìí àwọn agbálagbọ́ tó ti sáré ẹ̀sìn o àwọn ìbáwọn sọ báwọn ẹni tí ò mẹ́sìn ń sọ ní o. kí ló ń sọ torí pé àmì ẹ̀sìn yìí sí àlà amúnú ibẹ̀ ní fọkànbalẹ̀ wà wàlà amán ìdáyébádùn rẹ̀ lẹ́sìrì wọ́n sàáàbà oríire wàlà khairu kọ́tà kan àtẹ̀jẹ̀rẹ̀ táyébàlì kíámà níbi àmì ẹ̀sìn yìí ló wà ní. hafatan nínú ìlú tá à ń sọ yìí nínú tẹ́lẹ̀ àti ìlànà tọ́jà pé kẹsí òsùnkánù á alùmùsùlùmù nàlùmùwàṣìlù tọ́jà pé àwọn dáa pẹ̀jù nínú ìlú yìí àwa mùsùlùmí tá a gbà fọ́lọ̀ ọ̀bọ̀ kan tuntun ni táà lẹ́nu mi sáà máa wárí fún àbọ̀mọ adáda nìkan tuntun ní máa bàlúwà eléyìí tó tẹ̀lé lẹ́kọ̀ọ́ lánàá tó kí ló tẹ̀lé lẹ́kọ̀ọ́ lánàá wọ́n máa àbọ̀wá kàmá hadasa bil amr òun náà ní ṣe akọ́rọ̀t almahkamatu al-ulya fi Lagos bil amr bihurriyatul libas libas jilbab fi madaris as-sanawiyya wal wọ́n ti fà síṣẹ́ wípé ǹjẹ́ ọmọ wa lẹ́tọ̀ọ́ wọ́n yìí ṣerú náà under the constitution wọn ní láti tiwọn ṣé ìdí àwọn ọmọ tẹ̀sán ìdí freedom of what religion ṣèbí secular state ni wọ́n pè wá ẹjẹ́ wa wo tí jẹ́mi àmì ẹ̀sìn ìlú kọ̀ọ̀kan àbí àmì ẹ̀sìn ẹ̀sìn kọ̀ọ̀kan kí alùpùpù máa practice rẹ̀ báyìí nípa lòsì lọ nínú àmì ẹ̀sìn ọmọ mùsùlùmí ni kó tẹ́kí ni kó wọ hijab gbogbo tí ó bá kọ́ nù tẹ̀lé ayé ilé ẹjọ́ tí wọ́n ti wá fàáfàáfàáfàá lábẹ́ ìmọ̀ye ọdún àmọ́ ẹ mọ̀ wípé àlọ́ọ̀mù náà ṣe ló di ilé yìí tó bá tó torí tiwa ni ọmọdé ń tẹ̀yẹ̀ sí yóò ní pọ́ńbí owó yìí àmọ́ torí pọ́lọ̀ ní máa rẹ̀ ẹ̀sìn rẹ̀ ṣe ilé ẹjọ́ ìjọba tí ìṣe mùsùlùmí ló dá ọmọ náà yín mùsùlùmí èkó á fún iláyè káàmọ́ yín máa lo ìjáàbù lọ primary and secondary school àlà ó yẹ kí dìmọ̀ tòní àlà ló yẹ kó jẹ́ lẹ́kọ̀ọ́ ìyẹn ní pé ẹ̀dá kan àwọn ni wọ́n jà fún ṣèbáwọn ọ̀dọ́ ni tí wọ́n mẹ́rin ti ń ṣe إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى gbogbo táwọn àtàná tó yẹ kí wọ́n tẹsí wò sí ẹ wá wọn àtọlọrun fún láti yọrí lẹ́yìn ẹ̀yin arúgbó Ọlọ́run ó jẹ́ nǹkan tó jẹ́ ìyanu fún mi pọpọlọpọ àwọn òbí ọmọ ti ń ṣe ọmọ ọdún ní ó lọ sùn wọn ọmọ tán lọ dáná lọrọ ṣe wọn rò pé ìjà kí ni ìjà mi ṣe pẹ̀lú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ìrọdù alẹ ìfẹkùwà òṣìṣàdá àti wọlé ẹn yóò tún fi kún ní ìfẹsẹ̀ rí lọ lórí gbogbo tí máa ń kó àtàtì yọrí yóò wá kọjá àwọn ẹgbẹ́ ọmọ márùn tí wọ́n tí wọ́n máa present ní every year lẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ governor of the day speaker of the day gbogbo ọmọ márùn ọmọ obìnrin márùn mùsùlùmí gbogbo wọn sì lè hijab ó yá kí lẹ́gbẹ́ sọ wọ́tọ́ ní kọ́mọ̀ rẹ̀ mọ́ lè hijab tí wọ́n máa lọ sórí yóò máa tẹ̀lé ọ̀tọ́ kù ní. torí pé òdodo ni gbogbo ẹni bá ti ti dúró dòdò lọ́wọ́ ní kíni ó ní ìrántí ó ní wà tẹ́kùn lọ́ à kílẹ̀ pé wáyù àlèmùkùnmù lọ gbogbo ọjọ́ tí lọ́bẹ̀ bá ti lẹ́ẹ̀mọ̀ tẹ̀lé tọ́lọ́ ń mọ̀ fi bẹ́ẹ̀ mọ̀ ń mọ̀ fi mọ̀ yín ni. asiri ìmọ̀sọ̀ yìí nu ẹ̀yẹ oṣù ọlọ́run bẹ́ẹ̀ lọ́wọ́ rí sí à ẹ̀fọ́ yà kan àwọn mùsùlùmí wọ́n kà tó rárá o not part of this religion no rárá kì í sáré ara ẹni wọ́n ti sẹ́nu nígbà wù wa yà mí ọ̀pọ̀lọpọ̀ a máa ti ìlú wa pé ìlú tó tóbi tí òde kí ni tí ò lẹ́gùn kí wá wa ń wọn tọ́lá ní wa ìlú tí wákàtí máa lò ti kí ni ti Kwara State bẹ́ẹ̀ kí làwọn bá kiri gan àbá kò ní jùmọ̀ kí làwọn bá kiri. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàlàyé wa làwọn èèyàn lórí ọ̀rọ̀ tó dàbí wa suratul azab quran thirty three forty eight suratul azab Kila Nabi anabi sọ fún kí ló lọ́wọ́ sọ fún anabi muhammed ó ní ìyá ayú anabi ó ní mo pèrè anabi kún ní àzùwà àjìká mo pa ọ́ láti sọ fún ìyàwó rẹ̀ wàbànẹ́tìkà àtàwọn ọmọ rẹ̀ obìnrin kí ló tún wá yọ wà ní sáà gbogbo obìnrin tó bá gbàgbọ́ olùgbàgbọ́ òdodo ni wọn kí ló ní kí wọ́n yudnina alayhinna min jalabibihin àwọn yẹn ti tú kí ni ṣe wọn bẹ́ẹ̀ bá mẹ́tẹ̀ẹ́ lárúbá kò lọ́kọ́ bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ gbé ní jẹ́nàdì láti tún lárúbáwá fún wa á sọ fún wa pé jilbab kì í sasọ Yorùbá la gbogbo olùkọ́ kan lómi tí wọ́n ń pè àyìntì kọ́ mùsùn àyìntì íńtánẹ́ẹ̀tì tún kúrò àrùn min jalabibihin ọ̀ní kí wọ́n wọ jilbab wọn kí wọ́n lọ́ fi kún ó ní zalika askẹ́lẹ̀ ọ̀hún ó ní torí pé záàlì kẹ́ ló súnmọ́ jù ayò rọ́tìnà adẹ́pẹ́ àmì ẹ̀sìn wa tí wọ́n fi mọ̀ wà láàyò ó sì ní òní tí wọ́n bá wọn mọ bọ́lá tó gbọ̀rọ̀ ni ó ní wàkàlà wàhù gàfúrọ́n rọ́hìnà bọ́lá àwọn bọ́ọ̀lù tẹ̀síìr tọ́lọ̀ bá ti gàfúrù rọ́hìn tó bá ti gbẹ̀yìn ayé àti kílẹ̀ òkú tẹ̀lẹ̀ nú ayé àwọn èrtìkà àjẹpẹ́ láì múra bọ́lá wọn bá fẹ́lẹ́ kí ti pàṣẹ rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ó ní wàgánà lọ́hù gàfúrán rọ̀hìn sáná nílé bẹ́ẹ̀ ni. ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ lẹ́yìn. kìtọ́ọ̀bùn asẹ́ni yóò ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ọkọ ìyàwó wí má tún wọ bẹ́ẹ̀. ó mọ ẹlòmí ò wà wọ pátá múlá pátá ọ̀pọ̀ wọn ní àdìsí òbí àbí bẹ́kìrì ti nígbà tó wọlé asma náà ẹ̀ mọ́ tó wọ̀ mí tí ò délẹ̀ tọ́wọ́ rẹ̀ ń yọ anabi ni látàlẹ̀ mara àtù àwọn láàtọ̀ látàlẹ̀ àhì ilá sí ìmárì à ọlọ́bìnrin kẹjọ́ bá kírun tọ́lọ́ wọn jà tẹ̀wọ́ bá rẹ̀ àyàfi kó yẹn aṣọ tó gbogbo ọwọ́ rẹ̀ èèyàn tó wá mú kí nìkan ní ìfọ̀ ajá àti akéwì ó wá ló ń jù lórí mú àkérò mọ́ ó tètè yá yí padà ẹ mọ kálukú múra bá múra dáadáa kò yẹ kéjú wá àfa wa ìyá wa àgbà Aisha rẹ̀ ha nígbà tá ní ha ó ń ṣe ìṣe kò máa ọ mo àti ọba bá ti ni ó ti nígbà wo nípa yẹn lọ́gọ́rùn-ún ọdún kẹrìnlá sẹ́yìn nípa táwọn èèyàn ń wọ̀ lẹ́yìn òṣìṣẹ́ ọlọ́run níyàwó àyíká ń kọ́ńpléètì ah, ah, ṣé irú aṣọ tẹ́ wọ̀ wá kírun ni gbogbo ẹni tí ó bá kírun tó fẹ́ jáde wọ́n bá rẹ̀ ṣé bẹ́ẹ̀ ọmọ wọ́n bá múra wọ́n bá ẹ̀kọ́ gíga wọn máa fọ́n dress code bẹ́ẹ̀ yóò bá ṣiṣẹ́ máa ń kiri ìṣẹ̀ àmọ́ tí wọ́n sọ fún ni yóò wọ aṣọ kan tí gbogbo àyà rẹ̀ mọ̀ sílẹ̀ kò sì gbọ́dọ̀ má wọ̀ bẹ́ẹ̀ bí yóò ti wọ̀ nù àti skẹ́ẹ̀tì kan tí òbí tí ó dúró bẹ́ẹ̀ wọ́n máa ṣiṣẹ́ nọ́ọ̀sì wọ́n bá dìgbà pé àwọn kan ni wọ́n pọ̀ jù wá lọ yóò wá rán aṣọ nọ́ọ̀sì rẹ̀ bí ìgbà àwọn eléyìí ń ṣe lọ torí pé gbogbo aṣọ nọ́ọ̀sì pínpín ni kí ló dé gbèlè ẹgbẹ́ wà lóde tó bá tún wá lọ kínní kan tí yóò kékeré báyìí tó bá ṣàfihàn ẹ̀sìn rẹ̀ wọ́n sọ pé kó wà orí mi kóbò tá pé orí mi kóbò kí ló ọlọ́run bá nìkẹ́ lọ́mọ́sá yọ nsọ a ẹ̀yẹ nsọ ọlọ́run fitna tún àárín náà àdáwọ̀ tó tóbi ni o lẹ́tà kẹsí rúmínà mùtẹ̀sìlì ní ilà hànà tí kò sí tó dáwọ́ orí kìíní ẹ̀jẹ̀ pẹ̀lú wa bí ó jẹ́ ike ìjẹ́ àìjómìnira wa lọ́dọ̀ àwọn kan tó ń tàbíjà ara wọn sọ́dọ̀ ẹ̀sìn ó tó mọ́ yàtọ̀ pé gbogbo stéètì tí wọ́n ti ń takò ọ̀rọ̀ hijab ẹ lọ wò gómìnà wọn pátápátá mùsùlùmí ni wọn wáyé torí pọ́lọ́bẹ̀ yọ̀ ni wọn yẹ́n ẹnu wà gbà

kò ju wípé wọn ò lágbọ́yé mọ̀sọ́dìr aláàbọ̀ ìyẹn ni source of reference ẹ̀sìn wáyé kí ni source of reference wa náà alukur'an wa sunna kí ló ànábì sọ àtọwà ìṣẹ́ ọlọ́run wọn ò nígbàgbọ́ nù rẹ̀ ẹ̀ máa source of reference àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ni tíra táwọn mùsítẹ́sírì kúkọ tẹ̀sírì táwọn mùsítẹ́sírì kúkọ mẹ́nìmùmù ni mùsítẹ́sírì kù àwọn àwọn là ń pè ní mùsítẹ́sírì làwùfọ́dọ̀rọ̀ lọ́wọ́ ọmọ rẹ̀ bá ṣe ya tọ́lọ́ bá tó ní kẹ́mi ò sẹ́kù lọ́sẹ̀ tí ń bọ̀ á tẹ̀ wájú torí pé ó léwu ọ̀pọ̀lọpọ̀ ìlú Yorùbá táwọn náà ti gbọ́ òun ni wọ́n sì ń kí lọ́dún àwẹ̀ tó lọ. torí pé kí ni torí pé apákanú àwọn àfa àwọn náà wọ́n ṣe kí ni lè ásìlì mọ̀ síbi ìn torí ipò wọn. so gómìnà náà ò fẹ́ fi ipò rẹ̀ lẹ́lẹ́ ní ẹja dáńsòdì àtúnwìn ẹja ṣe tí wọ́n ń fẹ́ ẹ̀ pé kí wọ́n bá yọ wá ọ̀pọ̀lọpọ̀ àbá náà ni ẹja ṣe tí wọ́n ń fẹ́ bàbá wa ọba ẹ̀ ẹ̀ ẹ̀ ẹja múra o fàṣẹ́bìrú ya ulul absar àwọn tá a bá lóye dáhà ló tètè náà dé o ní kùtì máa ń kojú ẹni wọn ní kíni òwe ní ìta fún mi. ẹ̀yin ọdún tí wọ́n lọ lórí eléyìí lápadà rí pé wa yìí ó ń pè wá lọ síbi àwọn òdodo ó ń pè wá lọ síbi pé ká má wá tí òní pẹ́ kẹ́yìn ká má bà láti tẹ́sí lórí yahuda wọn lọ sọ́ra àwòlíyà bàdúrà máa wòlíyà ọ̀dà ẹ̀dẹ́ mo kọ̀ wọn gbàgbọ́ òdodo ẹ má mú jù àbí kiri o ẹ má mú wọn lọ́rọ̀ ayò pátápátá o torí pátá wọn ara wọn ọlọ́run la yahdi al-qawma adh ọlọ́run ní gbogbo ìjọ alábòsí ó ní pàtàkì lẹ́bí iná sí ọ̀rọ̀ nínú àwọn ń bẹ lórí ẹ̀mí wọn àwọn ni wọ́n kí ẹja tẹ́ máa ń fẹ́ láti o kí ká tábà ti dórí ipò tá na láti àǹtù sí ìbànú ẹ̀dá ìrà ó tún wọn fẹ́ níbi àfẹ́ kí wọ́n wá ní àwọn wa asa Allahu an ya'tiya bil fath tó bá dẹ̀ wọ bá dẹ́ta yóò padà má bàyọ̀ wá áwò min indihi alama asarru fi anfusihim ọlọ́run padà ló mú gbà lórí tí wọ́n ti pamọ́ sínú ọ̀kan هنا مدرسة محمد رسول الله يكون فيها الحبيب البر لا يبلى والذنب لا ينسى والديان لا يموت أو كما قال الذاهبون من الذنب كما لا ذنب له اللهم كن مع ولاة أمرنا ووفقنا على ما تحب وترضى اللهم ارحمنا فأنت بنا راحم ولا تعذبنا فأنت علينا القادر والتف بنا فيما جرى به المقادير أنت مولانا فنيم المولى ونيم النصير سبحانك اللهم بحمدك نشهد لا إله إلا أنت أستغفرك وأتوب lè kó wọn lọ sọ láti